ọ̀fẹ́ jùlọ afẹ́gbọ́rọ̀ yín Olúwa jẹ́ ó yé wa. àmín Jésù. jàlè yìnyín. àmín. jàlè gbé yín ga. àmín Jésù. Jésù Olúwa wa. àmín àmín àmín lórúkọ Jésù. bá mi kọ ilé ìkó àtójókòó. ọ̀rọ̀ bàbá yóò máa ṣẹ. ọ̀rọ̀ Jésù yóò ṣẹ o olótìtọ́ lójoojúmọ́ ayé. ọ̀rọ̀ bàbá. ọ̀rọ̀ bàbá yóò máa ṣẹ ọ̀rọ̀ Jésù yóò ṣẹ o olótìtọ́ lójoojúmọ́ ayé. ẹ máa mi ẹ máa bá mi Olúwa àpáta ayé rọ̀ ìkìlẹ̀ sọ́ọ́. jẹ́ kí a jókòó. Let us all be seated. mo kí gbogbo wa onílé àti àlejò tọmọdé tàgbà ní ọ̀sán yìí káàbọ̀ sínú ẹ̀sìn ti òní mo sì gbà ní àdúrà pé ohun gbogbo tí a wá wá kí ọlọ́run kó ṣe fún wa kí ọlọ́run bá kó má dojú àdúrà ti gbogbo wa kínú wa dùn káyọ̀ wa sì kún. ọ̀rọ̀ tí ọlọ́run rán mi sí ọ lónìí ní ìṣẹ́jú yìí ní wákàtí yìí à ń pè ní oore ọ̀fẹ́ jẹ́ kí n gbọ́ kó wí bẹ́ẹ̀. tí èèyàn bá gba àdúrà tí àdúrà ẹ̀ bá gba oore ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni èèyàn bá ń lọ sí tó bá rí ìjọ lọ torí chọ́ọ̀chì lọ orí ọ̀fẹ́ ni mo mo wo chọ́ọ̀chì kan ní ọjọ́ Wednesday. I saw you church on the Wednesday. sọ pé orí ọ̀fẹ́ tọ́lọ̀ ń fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. you know the grace God ṣùgbọ́n àwọn ènìyàn àwọn ọmọlẹ́yìn Jésù àwọn aláwa mú orí ọ̀fẹ́ yẹn táwa jẹ́ kí pásítọ̀ sọ di ìjẹmọ́ wa lọ́wọ́ nítorí pé a nítẹ́lọ́rùn. we now give the pastors a chance. ọ̀rọ̀ tá a fi nítẹ́lọ́rùn ni wípé pásítọ̀ yẹn ti gbàdúrà gbàdúrà olúwa ṣẹ́gun fáwọn ẹni yìí ṣàánú wọn àwọn èèyàn ò ṣe àmì dáadáa. the pastor has prayed for them and people say amen. àmì o àmì o àmì àmì àmì àmì nígbà tó wá yá after a while. church ẹ wọ́n invite pastor wa ni o pastor kan mo wó gbà dáadáa bí ẹ ṣe jáde ó ní òun pastor kìnnì kan lòun o ó ní òun kọ́ ilé méjì lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé èèyàn tóun bọ́ thirty four èèyàn lòun bọ́ tó ń jẹun nílé òun jọ̀dúrọ̀ ọlọ́run ṣé ìyẹn ìyẹn ni wàá sùn. that the sermon. òun bọ̀ yẹn thirty four ìyẹn ni pé kí ni kí la fẹ́ gbà ń bẹ̀ kí ló rere tó wà ń bẹ ayé tiẹ̀ nìyẹn ò bá bẹyàn five hundred ìgbésí ayé iṣẹ́ tọlọ́run ẹ nìyẹn ó ní òun láìk láti máa wọṣọ ńlá wípé òun láìk kó máa wọṣọ tó simple wípé bóun ṣe wà ẹ́ òun mọ èèyàn tó pọ̀ ní ayé yìí o òun mọ oríṣiríṣi ẹ̀dá kí ni ẹ interest mi púpọ̀ mo bá farabalẹ̀ láti pé kí n máa gbọ́ bó ṣe ní pé kí aláyèrè mẹ́wàá kó jáde pẹ̀lú five five thousand naira ẹ túmọ̀ yìí pé nǹkan tí ọlọ́run ṣe fún òun ẹ òun fẹ́ jẹ́ kí ọlọ́run ṣe fúru ẹni bẹ́ẹ̀ kí èèyàn olóríire mẹ́wàá kókó five five thousand wá. ten successful people should come out with five thousand naira each. wọ́n jáde o bíi mẹ́jọ méje méje jáde. seven people came out. ó ní ah, hmm, two two thousand also called on those. báwọn ẹ̀ṣẹ̀ tira wọn nìyẹn gbìrìgbìrìgbìrì. nítorí ìgbà ṣeré àwọn five thousand yẹn tún padà tò wọ́n ó ní pé ní ayé òun ní ayé òun ní ayé òun ó ní gbogbo ẹ̀yin tẹ́wàá ń bí yín sìn ó lé ara ẹni tó ti rí two million rí yín bẹ́ẹ̀ ni o olúwa orí òun máa burú báyìí o bó ṣe ti sọ yẹn sí wọn báyìí ó òun ó wá ní pé ok òun fẹ́ dash èèyàn márùn ní one thousand. he wants to dash five people a sum of one thousand naira and he gave it out. ìwọ gbà ìwọ gbà ó dash wọn ní one one thousand yẹn o bó ṣe ní pé. he gave out the one one thousand naira. two two thousand èèyàn forty kó jáde fún two two thousand. and he asked forty people to come out to the sum of two thousand naira each. ṣé kò ti ṣe business ẹ̀ tán. has he not finished his business. nítorí pé àgọ̀ a gọ̀ la fi ń sin ọlọ́run a ti sọ orí ọ̀fẹ́ dànù àwa ti jẹ́ kí pásítọ̀ máa fi orí ọ̀fẹ́ rọ́tàn wá jẹ. and the pastors are deceiving us with the grace of this seat. ó gbowó dáadáa o ó ti wá bọ́ sí one thousand ó bọ́ sí five hundred. then he also got to one thousand and five hundred naira. èmi náà wá rántí ọjọ́ tí ìránṣẹ́ kan wá síbi náà. then I remembered when a servant came here. tó ní pé òun rìn nínú ikú ikú ò pa òun ha. and he did not die. ọ̀rọ̀ pọ̀ o ẹ má jẹ́ n sọ̀rọ̀ púpọ̀. there is a lot of stories to it and don't let me say all. pàtó òun náà lọ àti nǹkan sápò ẹ̀. while he was going we emptied something. ó dẹ̀ ka owó fún church lẹ́yìn ìgbà tí a ti gbowó igbá tán owó tó gbà lọ́wọ́ yín fifty nine thousand naira ló gbà lọ́wọ́ yín jọ yẹn fifty nine thousand cash. fifty nine thousand naira cash ṣẹ́ni pé òmùgọ̀ ni wá èmi kọ́ o ẹ̀yin tẹ̀ ń wá ìgbàlà orí ọ̀fẹ́ kiri òmùgọ̀ ni yín ó lè olójú kòkòrò ọ̀fọ́n oníjìbìtì ni yín. we are all fifty nine thousand mo bá ká ọlọ́run mo ní yéé. ṣé pé àwọn èèyàn sì lówó báyìí lówó ó rà tòyìn jọ yẹn ah òun òun ti rí kú dáadáa ṣé tó bá rí kú àṣà pé òun ti rí kú ni bẹ́ẹ̀ tí mo rọ̀ ni pé òmùgọ̀ ni àwọn ènìyàn àmọ́ ah, yorì ọ̀fẹ́. people are foolish and we don't know the worth of grace. mi ò wá kò wá jẹ́ kó yé mi ó wá wò ó pé sori sí omi ọ̀fẹ́ tẹ gbà ok ẹgbọ́n mi wá ẹgbọ́n mi wá o bóyá five hundred àbí iye kan káyọ̀ fi lu jìbìtì ń sàn ní ọmọ ọdún ṣẹlẹ̀ báyìí omi yẹn one one thousand ẹ̀ rà á if we intend to pay, we ask you to pay a certain amount of water. ti kí o history sọ pastor like history kan àwọn tó like history pastor adájọ́ kí ni ẹ ti pè lọ́ọ̀yà eh? teacher wọ́n like history wọ́n á sọ story wọ́n á fi kan mọ́ kan wọ́n á sọ story nítorí pé àwọn èèyàn tó ń bá gbọ́ history ara wọn ò ní yá. they begin to couple different stories because people won't get impressed if they don't hear the stories. ṣé mo parọ́ mọ́ yín báyìí o wípé nígbà tí kinní kan ṣe báyìí ní ọdún báyìí nǹkan báyìí la ṣe ẹni tó bá fẹ́ ṣe aláyèrè bẹ́ẹ̀ ó yá dìde ó yá wá máa kó ìgbàlà yìí o ẹ̀tàn ẹ̀jẹ̀ á máa sọwọ́ sílẹ̀ má jẹ́ kí tí orí ọ̀fẹ́ mú má jẹ́ kí wọ́n tún ẹ́ sí nǹkan tó yẹ kó tún ẹ́ sí. don't be deceived into the wrong thing. má wà nínú mọ́tò ẹ̀ tàn. don't be in a bus of deceit. tí orí ọ̀fẹ́ ti sọ dànù. have you lost your grace? orí ọ̀fẹ́ ti sọ dànù lé Ọlọ́run. the church has lost its grace. àwa ènìyàn láti jẹ́ kí orí ọ̀fẹ́ sọ dànù. we are the cause of the lose. hallelujah. hallelujah church kan wà ní Èkó yìí lọ́wọ́lọ́wọ́ mi ní dárúkọ ẹ̀. there is a church in Lagos presently I won't disclose it. rob